lè já ẹ̀mí ẹ̀ máa já pẹ̀lú ẹ̀ ni. kálọ́kùn lẹ́yìn tẹ̀ ìṣẹ́jọ́ mẹ́jọ ẹ̀ lé ni. kò sẹ́ni tó kù. sọ̀rọ̀ fẹ́ dá dúró oúnjẹ yóò dẹ̀rú kó lè fẹ̀dọ̀ lórí òróró. tá a gbọ́ ni wípé security man yẹn ó ti kú. ẹ bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn lèmi náà ṣe gbọ́ pé ó ti kú. as a matter of fact mo ń bá yín sọ̀rọ̀ ó wà ní custody wa. ẹ mo gbé o. what is it. I went out and the security was crying. I asked him what happened and he said he needs salary increment. Ah, get out! ìyá ìlú jọ olè ọ̀fọ́n àbórí ìtayín. Ah! àǹtí ìyàbọ̀ ẹ̀ sì káàbọ̀ ọkọ aláfẹ́ràn àpò ẹ̀ káàbọ̀ ẹ̀ kú jẹ́ mẹ́ta. ṣé olórí burúkú ni ẹni kí ló tó ń kí mi jù mo dágbére fún ẹgbà tí mo lò yà kí ni ìyàwó ọ̀gá ẹ̀ ń kọ́. ó wà nulẹ̀ lọ pé wá sọpọ́ lálejò wá. mo bọ̀ ẹ má bọ̀. rọ̀rọ̀mú. Ìgbà àkókò ìgbé ayé wa ìgbà àkókò ìgbé sí ayé Baba jí lówùrọ̀ bàbá àmọ́ bẹ́ẹ̀ orí wa bàbá orí ní sọ̀nà mi lọ́nà rẹ̀ ire má jẹ́ kó pè mí lágbà bàbá jí bàbá àmọ́ borí wa bàbá orí ní sọ̀nà mi ire ire ire o oh. fọlájọ mi. Fọlájọmí ara mo ṣe orúkọ romi o orúkọ romi Fọlájọmí Fọlájọmí orúkọ ọmọ orúkọ Fọlájọmí Fọlábàmí lò orúkọ ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ lé aládé ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ lé aládé ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń jáwọ́ lè domínú àgbọn náà. Para você na enoura ìṣòro lédè o wá gbọ̀ngàn. bàbá mi mọ bó ṣe ń pín o orí. bàbá dúró bàbá dúró òun ò ṣe ẹ̀dá bàbá mi mọ bàbá mi àṣe yóò wù àṣe yóò ọlọ́wọ́ gbọ́gbọ́ rọ́bà ní bàbá yẹn bàbá tó ní bàbá tó ní ìṣesí bàbá mi. ọlọ́mọ ló la ọlọ́mọ ló la ah. yẹ. wẹ́wẹ́ wẹ́ mo fẹ́ gbóhùn ọmọ o. wẹ́wẹ́ wẹ́wẹ́ mo fẹ́ gbóhùn ọmọ mo fẹ́ gbóhùn ọmọ wẹ́wẹ́ mo fẹ́ gbóhùn ọmọ o. jẹ́rọ ọmọ gbẹ́dọ̀ má gbé má wọ ọ̀nù mi ọmọ láǹtì ọmọ Fọlájọmí o Fọlájọmí mọ̀lẹ́mọ̀lẹ́ ọ̀dà nàràbẹ́sọ̀rẹ́ ló fúnmara bó ṣe ń dáyà ọ̀nàjọ́ oníṣọ̀nà mi lọ́nà rẹ̀ ire má jẹ́ kó pè mí lágbàbàjì ó ti jẹun yó ó ti mọyàn ó ti mọyàn adéwálé mi ọmọ mi. a gbọ́ mọ́ mi ọ̀sán nífẹ̀ẹ́ mi má o ṣáà ti fún ọmọ lọ́yọ̀ tó. bẹ́ẹ̀ ni ma. ok jọ máa ní láti bá mi resend account details ẹ because i don't i don't have it anymore so i can send you your balance and prepare láti kúrò nínú ilé ni. àǹtí ah, ẹ jọ̀ọ́ máa ṣe rí bí èmi nífẹ̀ẹ́ mi ṣe wà mi ì lè gba ọkọ yín mi ì dẹ̀ lè gba ipò yín rárá gbogbo nǹkan tí mò ń ṣe ọ̀rọ̀ abiyamọ ni èmi kàn ń tọ́jú ọmọ yìí as a mother ni. nífẹ̀ẹ́ mi nǹkan tí ò yẹ jẹ́ kí n ráyè sórí tóòtọ́ Adewale kò lè gba ara ẹ̀ jáde. Ìwọ kọ́ ló bí Adéwálé. Adéwálé is my son. Ṣé o ti gbọ́? Ó dáa mo gbà. Ọmọ yín ni. Àmọ́ ẹ jọ̀ọ́ mà. Ẹ jẹ́ kó ọmọ igbó díẹ̀ sí kó tó di pé mo fi sílẹ̀. Ẹ jọ̀ọ́ mo mọ nǹkan tí mò ń sọ. Èmi ni mo mọ bí mo ṣe ń feel as a mother. Ebi ni mo mọ bó ṣe rí lára. <laughs> So, mo kúkú bá àwọn òbí kan rí náà mi ò mọ bó ṣe ń ṣe wọ́n àbí nǹkan tó ń try láti sọkọ ni òun stylishly pè mí ní àgàn ah, nínú ilé mi mi ò tó bẹ́ẹ̀ tí mo kì í wá kó wá jẹ. rárá màá mi ò ṣe bẹ́ẹ̀ jọ. there is no problem about that ṣebí mi mọ bó ṣe ń ṣe wọ́n. mi ò mí ìnà bẹ́ẹ̀. ó ṣe òun bá mi rán létí mi nífẹ̀ẹ́ mi you are leaving my house today there is nothing you can do about it. ẹ ṣáà sọ pé màá fi lè yín lẹ́lẹ́ ni màá fi lè yín lẹ́lẹ́ ni bẹ́ẹ̀ lẹ́ ń gbégbóná fún mi ẹ̀ ń gbégbóná fún mi mo dẹ̀ ní sùúrù fún yín ẹ̀wẹ̀ mẹ́yẹ̀ kí n gbégbóná fún yín padà o ah, ah. a ní mi tí ì lè lọ sìn. Ah, nífẹ̀ẹ́ mi ní èmi Fọlájọmí oh i see ẹrú ẹ ti pẹ́ nílé ó ti fẹ́ máa bá Lájọbí àbí. Eh, eh, rárá àǹtí eh, mo sọ pé kí ẹ jẹ́ kọ́mọ ìdàgbà díẹ̀ ẹ̀ tí ẹ kí n pa well-being ẹ̀ aṣọ ẹ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ni èmi ò tí ì fi lè yín sílẹ̀ o i cannot leave yet ọmọ yìí máa dàgbà dáadáa kí n tó kúrò tó bá yẹ pé ẹ̀ nígbà sí mi lẹ́nu bóyá ká kú pariwo síta kí gbogbo ayé bá gbọ́n nǹkan ṣètìlẹ́ fi jóná kí ló ṣẹlẹ̀. oh i see <laughs> kò sí problem o lè pariwo tó bá fẹ́ pariwo ṣùgbọ́n aláti ṣe mi Fọlájọmí á mú àti ṣe ààrẹ ṣó ti gbọ́ ẹ wo mi èmi ò mọ gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn èmi ò ṣàlè fi lè sílẹ̀ i won't n fọmọ mi sílẹ̀ kí n kí n kí n kí n kí n máa lọ ibo ni mò ń lọ gan. Ah. you won't. i won't mo máa tọ́jú ọmọ yìí náà náà. you won't. i won't ọmọ yìí ṣì kéré kò tí ì gbó dáadáa kí ló ṣẹlẹ̀. like you really mean it. i mean it. Ah, ọmọ kékeré báwo lẹ ṣe máa ní kí n filẹ̀ ẹ̀ tẹ̀ kí n pa wẹ́ẹ̀bì ni rárá ẹ ṣáà sọ kí n máa lọ kí n máa lọ ibo gan ni mò ń lọ n máa tún èmi ló ń bá sọ̀rọ̀ èmi á jẹ ẹ̀. ọ̀rẹ́ wa olórí ibú dàpọ̀ chief of staff ó máa ń díjú sí mi. ọ wọ́n wọ́n máa ń ṣe nìyẹn tani ó ń díjú sí láàfin. má dàá ló ń jàre ṣé ní wẹ́ẹ̀ náà ń sọ ni olórí ẹrú jáàtì jáàtì. wọ́n gbà fún wọn. fámi ṣọwọ́ ohun yẹn dáadáa o. Ah, olóògì òṣì ọlọ́run má jẹ́ kí oge bàtí yín jẹ́ ẹjọ́ ṣógi lẹ́yìn wá fi wá ṣe ni gbogbo àwọn nǹkan tó tangible tó tangible tó yẹ kẹ́ mọ̀ ẹ ní mọ̀ wíwú lẹ́tún di ìgbà olóyìnbó ẹ ṣe nà hmm. kí ni ihun. ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ èwo la rí gbọ́. Hmm, màá sọ káràtù mi nínú yàrá madam ṣe ni mo gbóhùn nífẹ̀ẹ́ mi àti madam bí ẹni kan ágìrò nǹkan àríyànjiyàn ṣá láàrin àwọn méjèèjì bí kéèyàn ní gbọ́n mi sí omi ò tó but ah no nífẹ̀ẹ́ mi ríra ẹ̀ o kí ni ò bá jẹ́ tó bá rí bó ṣe ń bá madam sọ̀rọ̀ ṣé ń bá wọn tọ́jú bébì. jọ níbo ló ti ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí àwa tá a wà nínú bíbá ẹ̀ kò tó de táwa nínú pálásì kò tó de a gbọ́ gbogbo àwọn nǹkan tó ń tẹnu bọlẹ̀ tó ń sọ yìí. o ṣe ìyá mi o ò lè gbọ́ àbí ẹ̀ẹ́dẹ̀ lè gbọ́ ṣé mo pẹ́ dọ́ọ̀lù èmi dẹ̀ bó ṣe ń lọ this palace ni mi ẹ pẹ̀lẹ́ ní síbò ọjọ́ wo ló dé tó bẹ̀rẹ̀ rádaràda nínú palace mọ̀ kó wo ló dé last. wo tó bá máa ṣe kí òṣì ẹ màwọn tó bá máa pe o irú àwọn tẹjọ ń ṣòṣì yín káàkiri tẹjọ ń ṣèké káàkiri irú ọ̀rẹ́ mi náà o lè máa pè. bó ti mí o ibi tí bá ti wà wọn máa ṣèké ń bẹ̀ mọ́ mọ́ fi tiẹ̀ kó bá mi o mo fọmọ sílé mo fọkọ sílé o mo máa mówó délé ọmọ tó bá mówó délé nìyé àyín o jọ ń torí Ọlọ́run má kó bá mi o. pẹ̀lẹ́ ọmọ tó lọ kọ̀ nínú bí ṣó ti ẹ̀ rí etí etí òṣì tó ń tẹ́ kiri inú pálásì yìí tó fi ń gbọ̀gbọ̀n nǹkan tó ń ṣe òun ló máa pa ẹ́ kò lè pa ọ́ ní ìmọ̀gbà tó dé ó bá wá ń bì ní etí náà gbogbo àti tó mọ̀ gbogbo ẹ̀ tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ kò lè pa mí mo jájú yín lọ mo dẹ̀ ní já yín sí ẹ tún ń bínú. má fi tẹ kó bá mi má lè mí bí mi tí ìṣe ṣe lè pò. ẹ ṣáà ní sùúrù torí ẹ máa gbọ́ tán ah. mo yìí máa sọ fáwọn tó kù ah. jẹ́ lọ mú pé kò tí ì pè ah. mo kọ̀ wò pé kó tó waste. ọ̀rẹ́ mi bá páàkì ẹ rárá. kúṣẹ́ mú wèé olórí ibu gidi ijó wo ló dé bíbá gbogbo tó ṣe lọ́nu kíláàsì pátákó sí kan tí ó mọ̀. ó ẹni tó ń fún bébì mi lọ́yàn létí ẹ́ Bọ́lájọmí ṣé ìwọ ti gbàgbé wípé huge favour ni lady yìí ń ṣe fún wa so kí ló dé tó wá fẹ́ fi ibi return irú favour báyìí. bọ́ọ̀kù tó ń sọ jáde lẹ́nu adépọ̀jù ṣé ìwọ tí wọ́n fẹ́ gbé odindi ìlú lé lọ́wọ́ lélẹ̀ ló lè tó lé ẹ successfully ọmọ rírí ọlá ó fẹ́ dẹ̀bìtì àyàtì ó ń sọ fún mi wípé èmi ń gba létí ṣé títí mo gbà ẹ ló ń jọ ẹ̀ o ò rí kankan ṣe sí bẹ́ẹ̀ ló rí kankan sọ sí. irọ́ ni kò gbẹ́nu sọ́hún bẹ́ẹ̀ yẹn kò lóun ò lọ kò lóun ò lọ ó kàn sọ pé kí bébí wa kó mu yàn sí díẹ̀ kó tó lọ kí ló ṣe is that too much to ask for ṣe bá bí amọ ni òun ló mọ nǹkan tójú ẹ rí kó tó bímọ fún mi so she has every right to say that. adékọ̀jù kúkú pè mí lágàn ṣé ó ti pè mí lágàn àbó ti pè mí lágàn báyìí pè mí lágàn tí ò bá sọ́la tèmi àtọ́lọ́ náà ọmọ tí wọ́n ń jà lé lórí rẹ̀ ṣé wọ́n máa ti ní láyé ṣe bẹ́ẹ̀ mi ni mi ò mọ bó ṣe ṣe wọ́n ó ti dà bẹ́ẹ̀ ó ti dà náà àgbàyà ká o I'm sorry I'm sorry. ẹyẹ o ṣe. má náà o I didn't mean it that way òun ṣe nǹkan tí mo try láti sọ ní pẹ̀lẹ́. You don't mean it that way then how do you mean it. àyè kò náà ó dáa mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ á lọ a sọ fún pé kó ṣe a kó wa máa lọ ṣùgbọ́n not now yeah kò lè jẹ́ now. Adépọ̀jù títí ẹ ló sọ yẹn wàlẹ́ ọlọ́ngàn mọ̀ pé títí ẹ ló sọ yẹn ni mo gbọ́ ni mi ò gbà ọmọ nífẹ̀ẹ́ mi ẹ̀ máa fi lémi lẹ́lẹ́ ni ní ni. ewu tún ni pé o bọ́ o gbà kí ló ṣe é náà ọmọ ó tẹ̀ láti wà reasonable ó ṣàmù wípé o lè sọ̀rọ̀ yìí síta so calm down ní sùúrù díẹ̀ fún mi kí bébí kò tiẹ̀ mú yàn díẹ̀. ilé ẹ eh, yes mo ń gbọ́ yín mo dey understand ẹ eh, ẹ wò ó yẹ kẹ́yìn náà understanding pé mo ní láti submit àwọn films mi fún international film festival Yes, definitely. I'm going to submit it. No, rara. Yeah, we yẹ kẹ́ understanding pé two continents la fẹ́ submit fíìmù yìí sí. Kò dẹ̀ possible mi ṣáà ní pínra mi sí méjì àbí kí n pínra kono la máa mú Yeah. And kẹ̀dẹ̀ tó má gbàgbé pé mo tún náwọn awards tí mo fẹ́ gbà ní US in eh, almost same period náà ni you, you know what you know what ọ̀rọ̀ èmi ò fi hàn pé ká finish discussion yìí ní orí fóònù a ní láti rí o ẹ̀ eh, bóyá kẹ́ wá sí ọ́fíìsì mi ní two pm lọ́la ẹ̀ eh, that's fine that's fine okay mama expecting. Have a blessed day. Yeah. Um, or mi má bínú. Má bínú. Sori ọ̀rọ̀ tó sọ fún mi ẹ̀. Ó wílì ní láti lé nífẹ̀ẹ́ mi kúrò nílé yín o. Yeah. Kálayẹ má padà lọ ṣẹlẹ̀ ẹ lórí. Ọ̀rẹ́ come ọkọ mi ò máa gbà. Ó ní Adéwálé ṣì kéré gidi the ni pé nífẹ̀ẹ́ mi ò lè kúrò nílé fún mi for now ó ní àti bí ó ní láti mọ yàn dáadáa ó dẹ̀ nu tún nídìí mọ́dálíkì ẹ̀. ọkọ ẹrú yẹn sọ lóòótọ́ yẹn ọmọ yẹn ṣì kéré but ìwà tọkọ ẹ̀gàn ẹ̀ bùkù yẹ kí ni reason tẹ fi allow nífẹ̀ẹ́ mi kó gbọmọ wá sílé. Si ẹ bá ti ṣì fílẹ̀ sá abroad now kó máa tẹ́kẹ̀ ọmọ ń bẹ ẹ bá ti máa ẹ bá kò yẹ kẹ́ gbé wálé báyìí yes. ọ̀rẹ́ mi you and I know the source of this child kò sí nǹkan tó ṣe yẹn nù sórí yín and ó mọ̀ wípé ọmọ Adéwálé òun ni hope gbogbo ará ìlú so ṣó possible ká fi nífẹ̀ẹ́ mi àtọmọ́lẹ̀ báwo ni àwọn èèyàn ṣe ní mọ̀ nǹkan tó wà di òru tó rò fi ń dùn ún gangan. Okay. okay. Okay. Okay. There's a solution. O ní láti lọ fi ọ̀rọ̀ yìí lọ àwọn àgbà. Àwọn àgbà. Arínájà, mò ń sùn láàjì ni mo gbọ́ pé ẹ̀. Kí ló dé kí ló fẹ́? olólùfẹ́ mi àṣàkẹ́ àṣàkẹ́ ọ̀kín ọmọ onígbó máwọ̀máwọ̀ ọmọ onígbó ìsunsun ọmọ nǹkan náà ọwọ́ òjẹ́kẹ́kùn ọ̀hán adéegun mo fẹ́ sáré rán ẹ níṣẹ́ kọ́mọ́ kóbó ni torí ẹ̀ gangan ni mo ṣe pè ọ́ ṣé o mọ̀ wípé èjì kókó ń wòrì ifá tẹjúmọ́ mi kó wò mí re ẹni ajá bá bá wádìí lajá bá relé. ṣùgbọ́n ó fẹ́ lálejò. bẹ́ẹ̀ ni ẹ ó dáná tí n bá ti ṣetán pẹ̀lú àlejò mi mo tún padà pè ọ́. ó dà kò burú. ṣàlàáfíà ni lórí ọ̀rọ̀ ti bí àbí mo ti báwọn òòṣà bàbá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé ẹnìkankan ò lépa ẹ̀mí yín o kò sẹ́ni tó fẹ́ bà ti yín jẹ́ o ń pé ẹ̀yin gangan ń lẹ̀ ń lépa èèyàn o bàbá a ní ọmọ yìí ń lépa mi fisikálì mo ń rí ṣe bí mi ni mo ní kù tí ń bá yóò mo mọ̀ bí yóò mo mọ̀ ọmọ onífẹ̀ẹ́ mi ò ń lépa mi ó fẹ́ lé mi kúrò ń di ẹ̀rù mi a bí mo ṣe wà yìí èmi gan ti rẹ́dì láti lépa spiritually ẹni tó bá sọ pé àní jẹun a máa ń ṣe títí ẹ̀ mú oúnjẹ ni gbogbo nǹkan tó bá gbà ni mo máa fún un mo fẹ́ lé kúrò nínú ayé pátápátá ni kó kúrò fún mi nínú ayé yìí arábìnrin ẹ rò ó dáadáa o ṣé ẹ ti ṣetán láti gbẹ̀mí lẹ́nu èèyàn ni nítorí tí n bá ti dáwọ́lé a kì í tẹsẹ̀ bọnú omi tán ká tún máa kígbe òtútù o tó bá sì ti rìn lọ ó lọ rìn sẹ́nu kúnnu bàbá i don't care kó rìn lọ pátápátá pátápátá kó má gbúgbú ẹ̀ mọ́nú ayé lóńgọ́gọ́ ni mo fẹ́ i don't care. ẹ rò dáadáa kẹ́ ẹ tó bèṣù lọ́wẹ̀ o ẹ sọ fún ṣìgìdì pé kó má rodò lọ́wẹ̀ kí ló ń jẹ́ kò séwé kò ségbò nú ayé ká jagun màlẹ̀ má jẹ́ kárí jẹ ayé ni o ewé bẹ bẹ́ẹ̀ lògùn sì wá o ṣé kí n dáwọ́lé. bàbá ẹ má padà sẹ́yìn mo ní kẹ́ bá mi pa nífẹ̀ẹ́ mi kó kúrò nú ayé fún mi ó ń dòrú mú mi kò jẹ́ ń gbádùn ayé mi ó ń fayé mi ní mi lára ẹ bá mi mú kúrò lọ́nà. kò sí wàhálà wọn bẹ̀ mí iṣẹ́ ni o mo sì gbọ́dọ̀ jẹ́ nítorí tá a bá pobìnrin ṣe ní jẹ́ o obìnrin ló sì bí mi dandan ni kí n ṣe é kí lorúkọ ẹ̀. nífẹ̀mí ọmọ àjíhùn ni àwò. nífẹ̀mí ọmọ àjíhùn o nífẹ̀mí ọmọ àjíhùn nífẹ̀mí ọmọ àjíhùn tó o bá lọ gbọ́n agbọ́n bẹ tó gbọ́n torótoró o alápáǹdẹ̀dẹ̀ ní kọ́lé agbede méjì ayé òun ọ̀run ajíwẹ̀dù ẹ̀sìnmi ni kó o gbọ́dọ̀ owó tiẹ̀ láàjì bíṣọ̀ gbó ń tẹ́lẹ̀ lókè tẹ́rù tọmọ ní sákìjokíjo bá àràbá sọ́ọ́ ti gbó ti jù á mi níbikíbi tó o bá wà mo fẹ́ kó o yọjú sí mi tati wẹrẹ ló bẹ kú a ò ní gbàwòrán gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀tì síbì kan bọ́kọ́ bá yọ abọ́nà wá àjà tí ò lọ́mọ́nú kì í jólòṣà lóhùn. níbikíbi tó bá wà mo fẹ́ kó o yọjú sí mi wàá lò gírí ta àná mọ́nítọ̀gà. talele. o tura bá fo. Ah. Ah ẹ gbà mí. bàbá ọkùnrin lélẹ̀ ah! obìnrin ní nífẹ̀ẹ́ mi obìnrin lọmọ tó fọkọ mi dà mí láàmú tí ó jẹ́ rí ilé ayé. ẹ gbà mí níbo mo já sí ọkùnrin lélẹ̀ yìí. obìnrin ní nífẹ̀ẹ́ mi bàbá kò yé mi mọ́ o. Ah! ẹ gbọ́ ná. dúdú dúdú ní ìjọba nílẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ kẹ́ fún kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ò dé a kì í fi júùjú ba lójú o èjèèjì ni mo gbè ń wò gbẹ́nìkan mọ́ ajá fún ẹyẹlé nígbà tó ń ṣèpèrè ọmọ wọn ní kẹyẹlé ó tọ́jú eku méjì abíwéré kó tọ́jú ẹja méjì abìrùgbàlà ẹyẹlé máa bí ó bí bèjì báwọn awo ló kó sẹyẹlé lẹ́nu ó léjèèjì ni mo gbé wọn ò gbẹ mọ́. ó ti yé mi boko ò ilaki jìn ilá ṣé ẹrẹ́ ni tá à ń perí ẹ̀ yìí ìbejì ni ìkejì ẹ̀ ti kú tipẹ́ ìkejì ẹ̀ ń ló yọjú sí wa o ó fẹ́ gbèjà ìkejì ẹ̀ tó wà lóde ayé ni ṣé ẹ mọ̀ pé tójú bá ṣe méjì àwòrán kedere bẹ́sẹ̀ bá ṣe méjì àrìn wàṣàwàṣà bí bàdí bá di méjì ńlá dọlọ́mọ láyé òòṣà àbejì ńlá fẹ́ dojúkọ o. àtòòṣà àbejì bàbá àti òòṣà àtàrẹ ayé àtẹrẹ ọ̀run let's deal with all of them ẹ jẹ́ ká pa gbogbo wọn dànù one threatening life me na one threatening peace me. ẹ ń ṣe wọ́rọ́ ṣé ẹ rò pé ẹ rò pé ó rọrùn ẹ rò pé ó rọrùn kí n kojú ìbejì òòṣà àbejì ẹ Bàbá, I do not care any amount, anything tó my máa cost mi, any amount ẹ bá fẹ́ sọ fún mi. Atara ayé àtàrà ẹ me mi rí kí wọn, ẹ bá mi tún wọn pa ipá wọn dànù. Ẹ tó bá jẹ́ lórí tàbí ẹ̀hún, yóò ná yín lówó lóòótọ́, ẹ̀hún ń bọ̀. Gbogbo wọn náà là á ṣe níṣẹ́, ẹ̀yìn iṣẹ́ tó le ni, àmọ́ dandan ni à á ni. Ẹ ló nífẹ̀ẹ́ mi báwo ni? Yes, kojo mẹ́ta, Kuto jo mo. Eh.

mo fẹ́ kó fi ilé yẹn sílẹ̀ because wọ́n ní wọ́n tó máa fi tọ́mọ náà you don't need to be there. ẹni ò fi bíbá ìpẹ́ mo wà bíbá ìlúdẹ ni mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ pé kí wàá ṣọ́ọ̀ṣì ọmọ mi ti wà ó ṣe mo là ń ṣọ mo máa máa lọ ọwọ́ ọmọ mi là ń sọ ṣó hmm, ṣó ó mọ nǹkan tó ń sọ ṣá hmm, ṣó mọ̀ pé true mi ló fi mọ Fọlájọmí ṣó mọ pé tó bá fa gbùrùgbùrù máa fa gbó. mo ti kọ́ mo fẹ́ kí n lọ pé abiyamọ kì í gbọ́ ikùn rẹ̀ kó má tàbí ìrẹ̀lẹ̀. ṣó wà ókè ṣá ọmọ ẹbí ti báwo ọmọ ẹ̀kọ́ mọ́ nífẹ̀ẹ́ mi you had a deal with these people right ó dàbí pé o mọ réèyàn tí Prince Adépọ̀jù jẹ́ tó bá mọ̀ o ò ní fi wọ́n ṣeré. and there is nothing you can do ẹ̀yìn ìyàwó ẹ̀ ni. Prince Adepoju máa wà it is better for you to just leave the palace when you can hmm. ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n mo pity ẹ̀. Hello. Can you just imagine? kí ló táwọn èèyàn ò náà dé ń wùnà deal is deal. báwo ni ó ní ó ní secret tó fẹ́ sọ fún mi nípa ní ìfẹ́ mi that is the reason tí mo ṣe ní kojú dé mi bíbá what is this secret all about. ẹ máa ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín mo ti pẹ́ tí mo ti fẹ́ sọ fún yín àti pé mo mọ̀ pé ipasẹ̀ yìí nífẹ̀ẹ́ mi ṣe wọnú pálásì yìí. yes you are right. ṣé rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo notice pé oyún nífẹ̀ẹ́ mi kò ṣáà máa ń ṣe ó máa ń ṣe gan-an o mo dẹ̀ rò pé ìgbà tí kò ṣe pé ó ń fọmọ lóyún kò dẹ̀ tọmọ àbí tí ẹ̀ mo ṣe fí òpin kí wọ́n á sọ fún wọn. Ah, ó ṣe àdáfẹ́ tó bá jẹ́ yẹn ni ṣé o ti sọ fún anybody ó ṣọ́. torí èmi àti ẹ̀jẹ̀ roommate gan ni mo ṣe sọ fún anybody. ṣorí nífẹ̀ẹ́ mi torí tán yẹn ń sẹ́yìn ó ṣẹ́yìn ni o ṣorí nífẹ̀ẹ́ mi yẹn ajá ni o kò mọ́kọ̀ bí kàmọ́lì dé bí kàbírù dé bí gbogbo wọn bá dé she don't know how to say mo ń ṣe kò sẹ́ni tí nífẹ̀ẹ́ mi báyìí tí ò lè gbé ara ẹ̀ fún is one of the reason why tí mo ṣe gbà kúrò lọ́dọ̀ àwọn parent ẹ̀ ọmọ tí ọba dẹ̀ ti try best èèyàn fún tí kò bá wọn lóore kí lè wọn máa ṣe ṣáà má jẹ́ kí anybody gbọ́ jẹ́ kó wà láàrin èmi àti tẹ̀ I will know how to take care of everything and keep your eyes on her for me anything to bá ti rí ìwọ ṣáà máa mi gbọ́ don't worry i'm taking care of everything ṣùgbọ́n o ṣe gan ṣe ti ṣe everything to yẹ kẹ́ ṣe ní okay all right yes, take care o lè máa lọ. ìbẹ̀yìn ìyá mi àgbààgbà ajígbọ́wọ́ fújà lẹ́kùkùté òdùdù mọ́dẹ̀ ẹni ìpọ́rí mo jẹ́ mo mú mo ti wóríwórí àṣàkẹ́ arẹwà ọ̀run o ìjọba pẹ́kú egun ajẹ́ o ìjọba kọ̀rọ̀ lòrò dáhùn ìjọba bá pọmọ láìpẹ́ lóní wà ní ọjà wà bá ní àṣàkẹ́ arẹwà ọ̀run o àṣàkẹ́ arẹwà ọ̀run o. káàbọ̀ ah, bó o ní ṣàlàáfíà ni. àrínájà ogun mo wá ṣe lọ́dọ̀ rẹ̀ kó o tó pa mí ó pa mí tán ó tún jẹ́ kí n sùn ó wá dè mí má gbede méjì ayé òun ọ̀run. ó mọ̀ póre ni mo ṣe fún ọ ṣèbí lọ́jọ́ kìíní àná tí wọ́n wá sẹ́ẹ̀dẹ̀ mi tó wá ṣoògùn ká tó fẹ́ dẹ́mu ẹnì kejì lóró ká ní mo ti ṣe fún ọ nígbà náà ariwo ẹkún àti tán létí hàn àmọ́ mo wò í pé arẹwà ni ẹ́ ó dùn lọ́mọ obìnrin ò ṣe mú ṣaya ò ṣe mú lọ sóde awo níjọ́ tó bá kan tó lóbìnrin dé mo sì nawọ́ ọ̀fẹ́ sí ọ pé ká máa fẹ́ra wa o wá kọ̀ tọ́ kí ló ṣe mí láwọ̀ tí ò dán irú ẹ yìí ṣé mo kéré nú ayé ni torí ẹ̀ gan ni mo ṣe gbẹ̀mí ẹ nígbà tó kọ̀ tó fẹ́ mi lára ìfẹ́ tí mo ní sí ẹ náà ló mú mi dì ọ́ mágbede méjì ayé òun ọ̀run tí wọn ò jẹ́ kó o lọ rí gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra mi ì sì fẹ́ kó o lọ sùn lọ́dọ̀ Elédùmarè ni mo ṣe sí ẹ mágbede méjì ayé òun ọ̀run wá wò ó ọkàn mi ṣàfẹ́rì rẹ ń ṣe déédéé kí n mọ̀ rí ọ́ tó o bá lọ tó o bá bọ̀ máa rántí pé mo nífẹ̀ẹ́ torí ẹ̀ gan ni mo ṣe pè ẹ́ mo ń ṣàfẹ́rí rẹ ni bó o ní. ó dáa kò burú aríná àlejò ń wá ẹ bọ̀ hmm. má dáwọ́lé iṣẹ́ náà nítorí pé òkú ọ̀run ò gbógun tiẹ̀ òòṣà àbèjì dẹ̀ wà lẹ́yìn òkú ọ̀run náà. <laughs> èmi mà ní èmi arínájà bí òrùn òkòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn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 mo ti mọ̀ wípé àlejò ń bọ̀ kó o tó sọ mo sì mọ̀ wípé òkú ọ̀run ni mo fẹ́ bá jà àti wípé òrìṣà bèjì tó ń bẹ lẹ́yìn wọn òun ló mú wọn kán máa ṣe fùrùgé fùrùgé kì í ṣerú wọn mò mú wọn ṣíkún báyìí ni mo lágbára mo lóògùn mo lágbára lórí ìsìnkú mo sì lágbára lórí ara ayé bẹ́ẹ̀ ni mo wí fún wọn wọ́n fọkàn rẹ̀ balẹ̀ kò sí ohun tí wọ́n ò ṣe fẹ́ mi. ó dáa tó bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n arínájà ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. àṣàkẹ́ olólùfẹ́ mi bẹ́ẹ̀mi ṣe ń rún ara ayé bẹ́ẹ̀ ni mò ń rún èrò ọ̀run ojoojúmọ́ ni mò ń jẹun ní gbóṣó àárọ̀ kùtù wàyè mi àti àwọn ìyá mi ọ̀ṣàrìmọ̀ àlàjọ́ jẹun pọ̀ èmi ò gbọ́dọ̀ wá pakóróbódó okùn kí n má rẹ́ni tí ó tọrùn bọ̀ o ò ṣe gbẹ́nu kó ń bẹ́un ná omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àṣírí mi ti fẹ́ tù ó ṣe wọ̀ ẹ wò gbogbo òkúta sí ẹsẹ̀ tí fẹ́ máa tú síta kí tètè bá mi mọ bẹ́ẹ̀ ṣe máa yanjú nífẹ̀ẹ́ mi ẹjọ́ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ nífẹ̀ẹ́ mi ti fẹ́ bàjẹ́ nídìí. wo àṣírí ẹ̀ kankan ò ní tú lójú ewé ó dẹ̀yìn ìgbín ká tó fi kára ń hàn kòkò àbọ̀rọ̀ mi ò yé fọkàn rẹ balẹ̀ lónìí gangan ni èmi gan ti gbáradì fún ẹni ni kò ní dọ̀la á mú un ẹ má jẹ́ ìṣẹ̀lẹ̀ yà ẹ má jẹ́. àwọn kò fẹ́ òfẹ́ ti gbé kárámù gòkè àlọ́lọ́ o ẹni tí ó rẹkùn àtẹni tí ó tẹkùn òkè lẹni tí ó fawẹkùn ṣeré ń gbé àwọn kò fẹ́ sunkún gbájú ọmọ akọ́ òṣèmí ní gbókùn ọmọ gbọ́nà yíbọn wúlọ ọ̀hún lágbà náà wúlọ oníṣọ̀nà ọbẹ̀ èyí lẹ́pàá kóróbójú ayé ẹgbẹ́ yìí kọjá orí omi ẹ mọ̀ já dúdú ẹ fi pákàjà lẹ̀ ẹ̀yin lẹ́ni wí kí mi ò ní bẹ́sù dúbọ́ dókítà ìtàkù kítàkù ò ní bá kọ̀ọ̀kan ìdúbà lù ẹ̀. ìjọba pé egun ajẹ́ ìjọba pòrò lòrò dáhùn ìyún tá a bá pọmọ láìpẹ́ olóní wà ní ọjà wà bá ní oró gbọ́dọ̀ pàdé ọ̀rọ̀ lọ́nà ọjọ́ kọjọ́ tóró bá pàdé ọ̀rọ̀ lọ́nà oró àgbọ́rọ́ mi tọ́rọ́tọ́rọ́. nífẹ̀ẹ́ mi ọmọ àjínwó tó o bá ń bẹ níka wá ṣe mo fẹ́ kó gbọ́ mi tó o bá ń bẹ níka wá ṣe mo fẹ́ kó rọ̀ wá ìwọ náà. Ah, ah, ah. ta lélẹ́yìn kí lélẹ́yìn ìwọ tún ni òun bẹ́ o òun bẹ́ ṣá ajá rẹ ti wá wọlé tẹkùn lónìí ọ̀fẹ́jẹ̀wẹ̀ ìwọ. bẹ́ẹ̀ni rẹ̀ ìwọ. àrílọ́jà o ó ti fi gílù kí ó gbọ́n tí kì í wí ó ti fún òpè lòpè ọgbọ́n tó pẹ̀fọ́ lòun ó ti gbẹ́ kí sómùsómù sómù báyìí ó ti fi kọ́ lùgbẹ̀dù. gbẹ́dú sọ́mù. ìwọ ti gbàgbé pé alẹ́ tẹ́ńtẹ́ lórúkọ tá a pọ́jọ́ ni àgùn àlàbáyé lórúkọ tá a pọ́ṣù ayígbìrì ṣẹ́jú pin lórúkọ tá a pọ́dún oṣoolé àjẹ́lé lẹ́bọ̀ lóògùn ní bá ń perí mi níbi àgùàlà kẹ́ ẹ máa bóṣù yìí gọ̀rùn àgùàlà. àdínlọ́jà anokolo nìka okoko nìka ìka nìka wo sọ jagunmalẹ̀ wo di ooru adíyà fún kòkò tó náwó odò lọ bomi kòkó bomi kòkó fọ àdàpẹ́ ti fọ́. ó tó ẹ. àdínlọ́jà. ọ̀sẹ̀ká ló kọ́ tá à ń pe gùn ẹ̀ dàyọ̀yọ̀ lórúkọ tá à ń pe jẹ ọ̀sápòkè sápòdò lórúkọ tá à ń ẹ̀mí awé òbí kọ́ṣọ́ ni wọ́n jẹ lójìlé ọ̀run ní báyìí mo fẹ́ kọ́ pé kó lọ́ọ̀rẹ́ jáwé òbí kọ́ṣọ́ lóde ọ̀run. irọ́ ló pa torí mo morúkọ tí kúnjẹ́ akéré ẹbẹ lórúkọ tí kò jẹ́ asùnmọ́mù kọ̀ǹkọ̀ǹ jẹ́ lórúkọ àná abọ́lẹ̀ má jùsọ̀ lórúkọ àpẹta èmi ti débi eruku ti gbé tẹgbẹ́rígbẹ́rí mo ti tẹ́lá bàtì tipa èmi ti dẹ̀ bàtì ti jẹun pápákọ̀ ikú mi ò sí ni tó bá dọ̀la àfọlá àfọlá àfọlá ọ̀yẹ́gẹ́rẹ́ ọ̀yẹ́gẹ́rẹ́ ikú mi ò sí ni tó bá dọ̀la àfọlá. eyín lè mi n ò kí ń ṣẹgbẹ́ egun ìjàkùmọ̀ ni mi n ò kí ń ṣẹgbẹ́ àgbámùrérè màá wọ́ màá wọ́ mo dáwọ́ èjòlá adé afẹ́rìgì àlọ́ lọ́jọ́ tó lóun jagun obì kan tán ojú kan ò ní pọ́n ni títí kó kọjá àkókò bẹ́ẹ̀ lọ́run ò ní wòyàn títí kó kọjá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé tèmi mò ń lọ ọ̀nà tèmi mò ń tọ̀. àfẹ́rọ́ harinaja ọtún mi àbá dé fún ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ àbá òsì ní ọṣẹ adé fún ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ àṣẹ àtọ̀tún ètòsí ó ẹ wọ ẹgbẹ́ ọ̀run pẹ̀mí lọ́run wọn jẹ́ aṣọ pupa ni wọ́n ṣe sí wọn nítorí aṣọ pupa kì í lókùúrẹ́ sà ìyá kẹrẹ o. àwí fún ni kó tó dání àgbàjà káàdì ni o mo wí fún ọ àwọn òòṣà méjì àwọn ní ìtìlẹ́yìn bó bá wá kọjú sí ọ kó o ta bó bá kẹ̀yìn sí ọ kó o ta bó bá wá kù wọ nìkan kó o tẹrù ara rẹ pa. ilẹ̀ wọ̀ kò bí ẹ. Io ho già delle ilé ni wọ́n má jẹ́ kí n pariwo ìyàwó mi àtọmọ wọn relax. <laughs> ìyàwó àtọmọ wa òkè kódà gan wọ́n sùn wọ́n sùn. no lọ sí anywhere mo ń baby sit. <laughs> àgbà ìyá ẹ fi ilẹ̀ first timer ó dùn mọ́ mi. no no no no no mi lọ sí anywhere mi lọ sí anywhere. Whatever. My bad, sorry. Let that lẹ́tà jẹ́ ṣiṣẹ́ BBC tèmi kúkú mọ̀ nǹkan tí mo ṣe mo kàn check up ọ̀dà <laughs> ọ̀dà máa pè máa pè ẹ̀ ṣùgbọ́n máa sọ pé àìsílé olóńgbò nílé máa ń dilé ẹ̀kúté mi náà ti bí ìgbà tí olóńgbò mi wà lé o Adépọ̀jù money can have a taste ó sọ di daily bread àbí ìyẹn náà ti dáa nǹkan tẹ́ ẹ ṣe fún mi nílé mi náà ìyẹn náà ti dáa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá sùn sórí bẹ́ẹ̀dì ni ẹ fi kan tèbù ṣé tí èèyàn bá wọlé nìsín kò ní pé òun ló nílé yìí àbí àbí orí matrimonial bẹ̀gbẹ̀ kọ́ lélẹ̀ àmì fi comfortable pẹ̀lú àlè pẹ̀lú ọmọ takọ̀ ní kọ́ńtà pẹ̀lú lásán ẹjọ́ wá fi comfortable ẹ̀sùn ẹ dominate bẹ́ẹ̀dì ni sọ fún pé kó bọ́sítà adébọ̀jù sọ fún nífẹ̀ẹ́ yìí kí ó bọ́sítà. excuse ọ̀rọ̀ tàdé pọ̀ tó sọ ọmọ wa bí ọmọ wa àti nífẹ̀ẹ́ yà bí ọmọ èmi àti ẹ. ojú ayé mi kọ́ máa ṣe mí kẹ́ somebody she just wake me up something is wrong with me kókó tí ń ṣẹlẹ̀ sí mi kókó tí ń ṣe mí kókó tí ń ṣẹlẹ̀ dípò jù adépọ̀jù ó ní ọmọ yín àbí ọmọ tèmi ọmọ èmi Fọlájọbí àti wádé pọ̀ jù Adépọ̀jù ìkànnì ẹ́ lórí gbogbo wàhálà mi lórí ẹ̀ kò lè bí mọ́ kó tó mọ fi kò fẹsẹ̀ tì mí lélẹ̀ ìkànnì àgbàyà wọn kàn ní kò ní dé just have a taste of sọ́ọ́ dídé ní ìfẹ́ nípa gbígbá yóò nira nìyẹn kí ló ń ṣe ẹ Fọlájọmí kí ló mú ẹ ṣé o ti rí wàhálà ìlọ́wọ́ ẹ. ò kí sùn ẹni. bó ṣe ń wò mí yìí tó bá mú mi bí mi bí mo ṣe ń wò ẹ bínú ẹ ṣe bí mi tí bá fọwọ́ kù ẹ màá lù ẹ bí ẹni ẹni tó fẹ́ pẹ́ẹ́tì màá tún gbé ẹ lọ sí hospital màá tìtẹ̀ fúnra mi màá tún gbé ẹ wọlé pípa. Fọlájọmí nínú palace ìwà àti ọkọ ẹ wá ń pariwo ẹ ń jà ṣó ti gbà pé wípé Adépọ̀jù máa tó jọba ni tó bá wá jọba tán síbẹ̀ ṣe máa máa ṣe rèé tí àwọn ìjòyè wá wá wọnú palace wa wọ́n máa bọ́ tẹ̀ ń pariwo léra yín lórí wọ́n wá sọ wípé ọmọ tèmi kò tónú lé ẹ̀ báwo ló ṣe fẹ́ tó lù. mi má bínú sí mi èèwọ̀ oríṣiríṣi ni ojú mi rí pẹ̀lú ọkọ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mummy Adépọ̀jù is cheating on me is cheating on me. Mo kàn try láti farada everything ni. I'm tired. I'm very aware, but you need any evidence against me. Adébọ̀jú ní ẹnu ti wọ́, ṣé mi ní evidence against ìwọ? Ìbú Adébọ̀jú. Lóòótọ́ ló sọ, a mọ̀ pé gbogbo wa la mọ̀ pé àwọn ọkùnrin cheat lọ́tọ̀ àmọ́ ṣé wọ́n ní evidence láti support nǹkan tó ń sọ tó fi ń accuse ẹ̀. is there any. sórí ẹjọ́ yìí kò gbé lọ sí high court tó o bá ti ní evidence o ò lè jàre ẹ. mú mi mi ò rí evidence tó tó ṣùgbọ́n adépọ̀jù mọ̀ kó tí mò ń sọ kó tí mò ń sọ yé mi àti ẹ̀ adépọ̀jù ò dẹ̀ sọ́tọ̀ fún mọ́ mi ó mọ̀ kó tí mò ń sọ. ọ̀rọ̀ ariwo tí mò ń sọ ìlú tuntun fẹ́ bẹ̀rẹ̀ sí i mo ní mi ò fariwo nínú palace èmi ò kí ń ṣe àgbà òṣì o tí ò bá ti ní evidence mi ò lè dá ẹnikẹ́ni lẹ́bi. adépọ̀jù ó dé sọ̀rọ̀ ó ṣàmùkọ́ tí mò ń sọ ó dé ṣe bí kò mọ ẹni dé are you not cheating on me for real. ẹ kí ló rí rí kí ni ó dé sọ nǹkan tó rí ìgbà wo ló rí nǹkan ó ní ẹ̀ẹ́dẹ̀sọ́ mi kókó sọ̀rọ̀ náà sọ̀rọ̀ jáde. I should say it. Eh, drag lọ tẹ́ drag bọ̀ yìí, èmi ò fẹ́ ariwo palace I can't I don't want any noise in the palace. Ẹ ti gbọ́ mi, àgàgà ìwọ because ọwọ́ ẹ ló wà. O ti gbọ́. Mọ́mí ẹ visitors parlour. Hmm? Ẹ máa tí lómi. nígbà tó wá ṣe báyìí nísìn tí ọkọ ẹ bá wá jọba tán tó bá fẹ́ yàwó méjì mẹ́ta sí báyìí. mo mẹ́ máa ṣe kókó mi níyàwó méjì mẹ́ta ẹ káwí standard. ó mọ tẹ́lẹ̀ àtúbọ̀tán kó mọ̀ ẹ́ tẹ́lẹ̀. mú mi èmi mi ò gbé èmi mi ò gbé. àwa náà kì í ṣe pé bóyá tó wà wá náà bọ̀bọ̀ ṣe ṣe fáwa náà nìyẹn. ṣé ń jowú ni àbọ̀wọ̀ yìí? ọ̀rẹ́ o really need láti rethink and you need to take things very slow sori jẹ́ kí nífẹ̀ẹ́ mi lo oṣù mẹ́fà to fẹ́ lò lọ́dún yìí nà nígbà mí lóṣù mẹ́fà fi ń pé eh, ṣé mo pé wà tí ọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ wà yìí pèsè mi mi ò ní fẹ́ anything tó máa tún jọ mọ́ bóyá issue àbí nǹkankan àbí kó lọ frustrate ọkọ ẹ àti nífẹ̀ẹ́ mi débi táwọn méjì ti máa voice out. wo ọ̀rẹ́ tí nífẹ̀ẹ́ mi ò bá kúrò ní pálásì ẹ̀ ọkàn mi ò lè balẹ̀ nítorí gbogbo ìgbà tí bá ti ń rí i ńṣe làyà mi máa ń ga ó má dàbí pé àṣírí mi fẹ́ tú ni. mo understand. ẹni tí èèyàn bá fẹ́ sùn jẹ èèyàn máa fi epo wà á fi pa ní gbogbo ara wá tí tí tí wà á ti síbi tí náà wà. bọ́sẹ̀ ọ̀rọ̀ ló sọ I think I have an idea. èmi ni mo ránṣẹ́ pé ẹ̀ mo ní ìfẹ́ ẹ̀yìn tó bá dẹ̀ lè ṣe fún mi máa compensate ẹ̀ nicely tó bá ṣe tán. Hmm. ẹ̀yin madam wípé ẹ ti rò pé mo wọ́ ọ̀sẹ̀ni tẹ́lẹ̀ ní the favor. ẹ̀ ah inú mi dùn gan-an mo dẹ̀ really appreciate that. okay this is it nífẹ̀ẹ́ mi ni ṣọmọ wípé èmi ni mo lọ mú nífẹ̀ẹ́ mi kúrò lọ́dọ̀ àwọn family ẹ̀ care àmì ló wà and gẹ́gẹ́ bó ṣe mọ̀ nífẹ̀ẹ́ mi yan dì kò mọ́kọ̀ kò mẹ́yàn kan là ń ṣe you understand and ó sì kéré lákọ̀ tí máa ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún tí anything bá ṣẹlẹ̀ sí nífẹ̀ẹ́ mi tó rí yẹn èmi làwọn family ẹ̀ e máa dún ọmọ mélòó la mọ̀ tọ́lọ́run kan ọmọ tó ti ṣẹ́ gbogbo ẹ̀dá mi tán and to be on a safer side o ní content kan ti máa fún òun lélẹ́yìí tó bá ti ń jẹun oúnjẹ tó bá fẹ́ jẹ àbí drink ẹ̀ wàá fi sí i bó má jẹ́ kó mọ̀ òun ṣùgbọ́n torí pé mo mọ̀ pé tó bá mọ̀ kò ní mú àbí kò ní jẹjẹ torí ẹ̀ mo ṣe fún fúnra mi just do this either drink or food bàbá mi fi sí tó bá ti jẹ kò ní kàn lè jẹ kó máa ní ṣòṣù bí ẹlẹ́dẹ̀ even nǹkan tiẹ̀ máa gba lọ́sàn-án gba láàárọ̀ pa ń rọlẹ̀ kò ní sí nǹkan tó máa jẹun ayé àlè wà save there. ẹ má wọrí madam ó ti di ṣíṣe in fact èmi gan tiẹ̀ ní ìdí ẹ̀ torí mo ti fẹ́ lóyún. no no no no no no no sori kan eléyìí tí mo mú fún ẹ dóòzì kan ni èèyàn méjì ò lè pín mu èèyàn méjì ò lè pín mu òun ló gbọ́dọ̀ mú tán tó bá ti ṣe tán tó ti jẹ́ṣẹ́ tí mo rìn máa ń bẹ́ gẹ́ẹ̀tì títí ẹ ṣe o understand and aside that tí n bá ti lọ America next time èmi àti ẹ̀ lájọ lọ. Ah! What about that? She go for no, no. Thank you so much, ma. Ẹ worry. Ah ah, ó ti di ṣíṣe. I'll do it just as you want. Ma, jẹ́ go kún ẹ lọ́wọ́ o. Dípò kó máa kún ẹ lẹ́nu. Tó bá fi lè ṣe mistake tó kún ẹ lọ́wọ́ tó lọ fi sẹ́nu. Wọ́n bá lé ọmọ èèyàn jẹ téèyàn ò bá lò complete o. Dóòzì kan Just give it to her. Bá mi fi sàn Ma I promise you ó ti di ṣíṣe. Má jẹ́ kí ẹni bọ̀dẹ̀ mọ̀ within you and I and someone let her know. No problem. Okay. Thank you so much, ma. All right. Go take care má jẹ́ kó mọ̀ o kó tó fi sí fún un. babe kí ló ṣẹlẹ̀. bí mo ṣe rí mẹ́sẹ̀jì ẹni mo sáré bọ́ ṣe kò sí. kò sí wàhálà very soon mo máa lọ sí amẹ́ríkà. ṣe máa fi mí sílẹ̀ ni. Uh-uh, rárá o ṣòrí madam i travel very soon. Mm -hmm. And this time around, him no mamulo. Ma worry, ma buy very nice things for. I'm happy you know me too. Thank you. Nífẹ̀ẹ́ mi Hmm. Ó ń tọ́jú ọmọ lọ́dọ̀ madam. This calls for celebration. Yeah. <sighs> Kí Oh come. kan. Fídíò ẹ̀jọ̀, mi ò fẹ́ lóyún. Ó bá yẹ pé torí madam ṣe já mi sílẹ̀ sí. Màá to oògùn tó No lọ́yún fún ẹ. Kò ní ìgbà wọ̀rẹ̀. Ṣorí oògùn kò ní jẹ́ kíyàn lóyún actually nífẹ̀ẹ́ mi ló ní o but tí n bá ti gbà tèmi màá fún nífẹ̀ẹ́ mi let me just take it we have to be very careful ṣé ìlú. Kíni? Mi mú ní ẹkùn ọ̀rọ̀ já mi. Adọ́ni, Adọ́ni, what is it? ṣe àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ kàjọ tó lọ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. mo kàn tí ẹ mo kàn tí mo ti múra tán mo lọ lé ni mo gbá ìwo máàpù tó pariwo ó ní kí ló ṣẹlẹ̀ ìgbà tí màá wọlé ni mo bá ó ṣe kí ló ẹ̀ ṣe ń dùn tí mo ní kí ló ń dùn mú ẹ tó lóun lọ sí amẹ́ríkà amẹ́ríkà ẹ̀rí o ṣé bí kò ṣe ń pààyàn lélẹ̀ Abẹ́ni kéde máa wò àjọ tèmi àtàbẹ̀ni jọ ń ṣe mí ló yẹ kí n kó láti kó apá. Ah, olórí burúkú ẹ̀dá ni ẹ olórí burúkú kan fáàmù wá tiẹ̀ odidi èèyàn kú ó sọ̀rọ̀ àjọ owó owó sẹ́mi èèyàn. kò ń ṣe pé kò jù mí ọ̀rọ̀ owó lè. kú náà dùn mí ṣùgbọ́n owó náà. so rest in perfect peace. amen. According to information that I gather, I rí pé ẹ̀yin méjèèjì romantically involved. Um, Bantala, sorry. Um, I need to you need to take that question again. Okay. Okay, I'm good. Are you ready? Yes, I'm ready. According to information tá a gather, a rí pé ẹ̀yin méjèèjì romantically involved. Benny. Ololufemi. Um, ni. Ó máa tó èmi ni mo bá wá ṣe sí palace a dẹ̀ ti ń fẹ́ra wa kó tó di ń kó bẹ̀rẹ̀ ṣe ń palace ara that was two years ago. jẹ́ olùṣàlàyé irú ikú tí ó pa abẹni fún wa. Ah, ó sọ pé olórí fẹ́ mọ̀ ń travel out So Mass America celebrated pẹ̀lú love making. And she brought out this thing. Also, sọ pé oògùn tí ó kì í jẹ́ kéèyàn lóyún ni pé nífẹ̀ẹ́ mi ló ní. Pé portion tóun máa fún nífẹ̀ẹ́ mi. Nǹkan tó ń mú nìyẹn tó lọ́jọ́ fi dé. And ó pay me pé nífẹ̀ẹ́ mi ló poison yẹn. That was what she said. I don't know. Um, she also sọ ibi tó ti rí àbí ibi No. Oh, sorry. Don't get that for me. Hmm. Ajewikbe, the poison was actually meant for Nifemi. Exactly my thought. Hmm. Àmọ́ a ní láti lọ interrogate Nifemi. Hmm. ASAP. Yes. Let's go. ṣe pé ọ̀rọ̀ ọmọ tó ṣaláìsí náà ni i'm not happy mi tiẹ̀ lè jẹun ó ti sùn mí báyìí. ẹ pẹ̀lẹ́ àmì rírú ẹ̀ mọ́. àmì àmì. ẹ máa a máa ní láti bá nífẹ̀ẹ́ mi sọ̀rọ̀ a fẹ́ béèrè one or two things lọ́wọ́ ẹ̀. ọlọ́pàá ìyẹn ò lè possible nítorí pé ọmọ tá à ń sọ yìí òun ló lose roommate ẹ̀ and can you imagine irú mood to ṣì máa wà anything tẹ bá fẹ́ bá so. ẹ bá mi sọ. òun náà máa ń láti bá because according to Makun ó sọ fún wa pé poison yẹn gangan was meant for nifemi. <gasps> kó tó di wípé rúmi tẹ forí kò. are you serious. bẹ́ẹ̀ ni màá. <sighs> ṣùgbọ́n ẹ̀ lè rí Nífẹ̀mí nísìnyí. cause ẹni tó gbọ́ pé rúmi tòun kú ẹ̀ wá expect pé kò dúró débi pé a tún máa gbọ́ pòun gangan ni wọ́n fi kú yẹn wá kó tó tọ́ sí roommate òun. as you can hear ọmọ mi ń kéènù lé ah, so i need to attend to him please can you leave honourably please. <laughs> màá àwa lè máa lọ bẹ́ẹ̀ yẹn o because iṣẹ́ ìjọba ń làwọn ṣe and ẹ̀dẹ̀mọ̀ àwọn àgbà ló sọ wípé ẹni tó bá rán níṣẹ́ là ń bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a bá máa jẹ́ fún un. ọlọ́pàá mo ní kẹ́ wá máa lọ ẹ sọ pé fẹ́ rọmọ ọmọ tẹ́ ẹ sọ pé fẹ́ rí ó sì wà nù ronú ẹ tún wá fẹ́ sọ fún un wípé òun gangan ni kú tọ́ sí tó bá jẹ́ ìyìn báwo lẹ ṣe máa fíìmù ẹ jọ torí Ọlọ́run leave my palace I need to attend to my son. You need to take your leave, please. Ọlájọmí bá mi lọ orúkọ ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ lé aládé àrẹ̀mọ olórí ibi tí a fẹ́ gbé obì sí obì tí lálẹ́ òun bẹ́ẹ̀ o àmọ́ mẹ́ta wá pẹ̀lú gọ́vnà látijọ́ yìí gọ́vnà ti approve ẹ o gọ́vnà fúnra ẹ̀ ló wà sọ pé òun fẹ́ fi ojú rin jù báyìí pẹ̀lú incoming king àbí èyí tó gbé àbí òtò gbé. kódà ọjọ́ tuesday la book appointment sí o so Anika ní ká kọ́kọ́ wá fi tó àrẹ̀mọ ọba létí náà ni kó tó di pa lọ sọ fún gbogbo àwọn olóyè wa tó kù. yeah that's good omi iṣẹ́ ń gbọ́ hmm. inú mi dùn inú mi dùn gan pé gọ́fúnà àti dẹ́pútì fẹ́ rí mi. it's a good one it's a good one but then o láti máa rántí pé àwọn kan yìí wọ́n ní political implications. wọ́n ní irú implication wo jẹ̀bi every high ranking position nílùú yìí náà ló ní influence títí ẹ̀ ẹ̀ ṣe ní kò sí anything mm, mm, mm. eh, ẹ̀yẹn lóye over to you. Hmm? ẹ make arrangement ẹ ṣe wà á ẹ make kíákíá. one more thing gómìnà ní àrẹ̀mọ àti immediate family ẹ̀ ló fẹ́ rí o. Uh, okay in that case máa prepare ìyàwó mi ọmọ mi àti ọmọ ọ̀dọ̀ tájọ máa lọ. àrẹ̀mọ kò rí bẹ́ẹ̀ o àrẹ̀mọ ìyàwó àtọmọ ni o because of security reason torí lẹ́yìn ìjọba ìtàn fẹ́ harm governor so náà ti all approve pé ìyàwó àtọmọ kan ló gbọ́dọ̀ rí. that is why. okay. kò sí problem. yeah no problem. èmi á get gbogbo wọn ready wá lọ. ẹ̀yin olóye ẹ ṣe fàdúró tì ẹ ṣe wọn dúpẹ́ ẹ jẹ́ ká lọ jẹun táìmì ti sẹ́. ó tún yóò ń jẹ. ẹ jẹ́ ọ̀rẹ́ mi tèmi mà ti ń bà mí kẹ́ wo àná ni àwọn olóyè ni wọ́n wá sí palace wọ́n ní gómìnà fẹ́ rí nǹkan mi kì í pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wípé adéwálé kọ̀ọ̀kọ̀ gbá fúdù Adépọ̀jùdé suggest wípé bóyá kí Nífẹ̀mí gbọ́mọ tẹ̀lé òun tí Nífẹ̀mí bá tẹ̀lé ọkọ mi lọ torí pé òun ló lè fún ọmọ lọ́yàn tí èmi alára mi ò dẹ̀ sí ń bẹ̀ tí wọ́n wá ya fọ́tò tó ń dúró sẹ́gbẹ̀ẹ́ ọkọ mi lọ́tún tó ń dúró sósì táwọn èèyàn dẹ̀ wá ń bẹ̀ kí làwọn èèyàn máa máa rò torí Ọlọ́run ṣé Nífẹ̀mí ò ti máa gbàṣẹ mi ṣe lójú ayé mi báyìí láì ti ègbò mi kí ni mo máa ṣe. This is really wow. Like, wow. Oremi, what are we going to do? You have always been there for me. Think, just think yes, for me. Yes, I understand. Ah, there's fire on the mountain. He big fire on the mountain, don't say. Hey, man, you know what? Above everything, o máa you cool down Because tí so sọ people yín to nǹkan tó sọ mi ò gbọ́ irọ́ ni o but bí mo ṣe máa ronú láti lè ro nǹkan tá a máa ṣe like deliver òun ni problem tí mo ní sí. thank you i've always been there you have always been thinking you have always been putting things right ronú ronú ronú ọ̀rẹ́ mi wọn nìkan ni. okay i get it yes i get it. bàbá mi mọ bó ṣe ń pín yọ. bàbá dúró bàbá dúró òun ò ṣe ẹ̀dá bàbá mi wò wá bàbá mi àṣe yóò wù ú àṣe yóò wù ú ọlọ́wọ́ gbọ̀gbọ̀n rọ́bà ni bàbá yẹn bàbá tó ní ìbíbí mm-hmm. bàbá tó ní ìsinsin bàbá mi ọlọ́mọ ló dá. ẹ káàsán àti ẹ káàsán. ilé bọ́là tó wà ní àráùjì ni mo ń lọ. màmá máa ń ná lówó màmá máa ń ná lówó gidi gan ah! ibi tẹ́bìrin yẹn ilé ikú ni kò ń ṣe ilé àrùn. ẹ wo if it is about money never ẹ má worry i will take care of everything ẹ kò fi ẹjú wo ibi tó wà bí tẹ́ bá tẹ̀lé mú mi débẹ̀. wọn ná yín five b tí ó já létí wọn dẹ kí n ná five b ni. ọkọ five k yẹn kọ kẹ́kọ̀ọ́ mú mi débì kan ni bàbá mi ẹ má bínú ẹ níṣorí burúkú. mi ṣe bàbá yín ẹ má pa mí kékeré o. ok 5k is just the problem don't worry I'll take care of that okay so many mo káwó káàká ah. Okay, pè check ó pè five thousand. ẹ wo ẹ wá gba five k mo What ti ah. sọ̀rọ̀ egba? gbogbo ah, la tún já sí ó ní eight k ní kẹ́ mú wá. yín sì lè sọ pé five thousand naira kẹ́kọ̀ọ́ júwe ibì kan fún mi ni ẹ ní gúgù ẹ bẹ̀ lọ gúgù a sọ fún yín. ó yẹ ẹ má ó yẹ wẹ wá ah. don't take me there don't be dull no don't worry. má kà ẹ jẹ́ àlọ́ ẹ máa bọ̀ ẹ tẹ̀lé wa. okay thank you. yá ibi tẹ́ ń lọ nìyẹn bẹ́ẹ̀ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn lọ. ẹ inú mi débẹ̀. ibi tẹ́ ń lọ nìyẹn òun débẹ̀ sẹ̀ ibi tẹ́ ń lọ nìyẹn. ṣé eléyìí àbí ìdókòjì náà. no ibi báyìí ni mo ní ibi tẹ́ ń lọ lélẹ́yìí. ẹ yí fi pẹ̀lú ìfẹ́ wíkẹ́ẹ̀d. ìyá ẹ wíkẹ́ẹ̀d ìyá ẹ dájú òun gbàjọ má bẹ̀ lọ́wọ́ ìyá ẹ lé. ọmọ Just take it easy. Sílẹ̀ jọ ṣóun take it easy. Bọ̀bọ̀ yẹn Be calm. Be calm with me. Why are you treating me this way? It's not no. Kí ló ṣe? Yóò kojú ọ̀hún bóyá èsì. Sit down for dear. ọ̀la mi. Ṣé díẹ̀ díẹ̀ ṣàmọ̀ pé client mi? Ìwé òwe victim lélẹ́yìn. Ó dáa, ọmọ lọ ṣe bí ọmọ àsè àsìdẹ ló ṣẹ̀wọ̀n rárí. virus ọwọ́ mi ò yọjú. wàhálẹ̀ ọ̀gá mi ó wàhálẹ̀ ó pọ̀. kò bá wàhálẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò ló wá mú un ó pọ̀ gan-an sisi èkó ìwọ ló ń disturb aago wa tó kàn ń pe fóònù wa sórí gbogbo nǹkan tó sọ lórí fóònù yẹn mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ń wo fíìmù àti reality ṣe mọ̀ pé ó yàtọ̀ síra wọn nǹkan tó ṣẹlẹ̀ reality ó ṣẹlẹ̀ nínú fíìmù bọ̀ ó máa ma wò ó dàrẹ́tì báyìí gbogbo nǹkan tó sọ fáwa lórí fóònù yẹn wàá wá ṣàlàyé gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wàá sọ ibi tí problem ẹ ti bẹ̀rẹ̀ wàá sọ ibi tó parí sí solution house lóde yìí o. sọ̀rọ̀ owó bóyá ṣe. just be calm eh, eh, mo fẹ́ fẹjọ́ sùn yìí ni mo fẹ́ sọ kọ̀ọ̀kan fún yín ni. àwa okay eh, ṣé ẹ ń gbọ́ mi there is this particular girl nífẹ̀ẹ́ mi ẹ wo mi ò mọ ọmọ yẹn mi ò mọ tó ṣú mo kọ orí tó rìn lójú títì ó wà homeless mo dẹ̀ wọ́n pójú ló ń rojú ṣàánú mo dẹ̀ gbà sílé mo ń tọ́jú ẹ̀ mo ń fún lóúnjẹ in short every month báyìí èmi ni mo ń bọ́ gbogbo family ẹ̀ àti mọ́mí àti dádì ẹ̀gbẹ́ àbúrò èmi ni mo ń sẹ́yìn owó sí wọn nílùú kí lọ́mọ ìdẹ́wò wípé òun máa fi compensate mi àfikún gbọ́kàn mi orí ìbíkún mẹ́rin fẹ́ gbọ́kàn mi ni ẹ wò láàárọ̀ kùtùkùtù kó tó máa wọ̀ kò ní ju báyìí lọ a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí níwájú ọkọ mi inú pé ẹ wò ó ti fẹ́ pa mí bàbá ń bá rí ẹ wá ní pé ní ẹnujọ́ mẹ́ta yìí ọmọ yìí dáná fún mi pé kí n jẹun ẹ̀mí ẹ kọ́ ní fọlájọ mi má jẹ oúnjẹ yìí ẹ̀mí yẹn ní fọlájọ mi fọlájọ mi má jẹ oúnjẹ yìí bẹ́ẹ̀ mi yẹn dẹ̀ ṣe darí mi mo bá gbóúnjẹ yìí mo bá gbé fáwọn ajá nínú ajá twenty ta nínú ilé ọkùn mi mẹ́wàá kú ní within five seconds. Ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín in short àwọn aáyán tó rìn lẹ́gbẹ̀gbẹ̀ gan tó fẹnu kọ̀ọ̀kan gbogbo wọn lọ́kù. Ah. ẹ ṣàánú mi oore ni mo ṣe. Ah. ọ̀rẹ́ ẹ̀ dẹ ni. kó tiẹ̀ ṣọ̀rẹ́ mi ọmọ tó kéré díẹ̀ sí mi mo há epo ẹ̀ fẹ́. ìsí èkó tó gbọ́ tèmi àrò yóò kágun afẹ́fẹ́ ló gbé lọ. ókè ọgbọ́n mi. kí ló fẹ́ ká ṣe fún ẹ gangan ní pàtó kí ló fẹ́ gangan. ẹ wò ó ṣe ẹ wò ó mo fẹ́ kẹ́ bá mi organize kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi kidnap ọmọ yìí tẹ́ bá ti wá kidnap ẹ̀ tán ẹ bá mi ní kó fi ọwọ́ ẹ̀ kọ́lẹ̀ báyìí pé òun nífẹ̀ẹ́ mi òun òun ti sá o bóun dẹ̀ ṣe sá yìí òun ti gbà lóyìnbó lọ o òun ò dẹ̀ padà wá mọ́ láéláéláé àti láéláé kó tí mo fẹ́ nìyẹn ṣàánú. mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan pé solution house ló wà. sórí gbogbo nǹkan tó sọ látàárọ̀ òun la Now jẹ́ kí analyze àwọn kọ̀ọ̀kan fún ẹ tó bá fẹ́ ká gbé ká kidnap ẹ four million naira. yes. Ah, tó bá fẹ́ ká bẹ́ẹ̀ gbé kó wà lọ́dọ̀ wa ó máa jẹun kó tó di pé a pa àtọ́jú ẹ̀. two million naira lówó oúnjẹ. yes àtọ́jú ah. ẹ̀. tó bá wá fẹ́ ká pa. ó jẹ́ eight million naira. yes ah. ó pọ̀. ṣó wá rí ìjókòó tí gbogbo wa jókòó sí bíbá yìí tó pè wá pé ká jókòó yìí is two million naira make it ten million naira. listen sori mo wá fẹ́ kí o lọ tẹ obituary yẹ fi date tó bá wù ẹ́ síbẹ̀ because the person we are talking about presently now ó ti kú oh. ṣó ti yẹ young lady o ti ń pẹ́ jù mí báyìí. dàbẹ́ sókè. sẹ́bàdì sókè. ó wà lára ẹ̀ ah, ó tún fẹ́ẹ́ ju iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ ṣá. wo sisi èkó wo farabalẹ̀ farabalẹ̀ o sọ kọkọ lẹ́ẹ̀kan olópọ̀ bàbá wọn dáṣà púpọ̀ mu ẹ tó ní pé ó pọ̀ wọ́n pa ni o. kò pọ̀ ó kéré bíntín hmm. ó bíntín. wọ́n wà nílẹ̀. excuse me. dàbí. ọkùnrin mi ọkùnrin mi mo ń gbọ́ yín. listen and listen gold. à ń gba transfer à dẹ̀ kì í gba check ṣó ti yẹ cash làwa máa ń gbà wá gbọ́ à ń gba <coughs> local currency o hard currency foreign currency nǹkan táwa ń gbà nìyẹn so onílé sọ fún wa pé nígbà tó ń gbé owó bọ̀ àwọn amúrọ̀bá pàdé ẹ̀ lọ́nà tàbí àwọn ọmọ gbòòrò gbowó lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó máa mọ nǹkan tó gbé dání tó bá kó dọ́là sínú báàgì ẹ̀. àfẹ́ ah, super story. no story. okay move on. Oh, yeah ẹ and one more thing. okay. sori the information ẹ all the details forward ẹ sí the number to ń pè é uh, then we take it up. Oh yeah. owó ló kù. àfarabalẹ̀ yé ṣòtú gbọ́ gbogbo nǹkan tí mo sọ fún ẹ nífẹ̀ẹ́ mi just tell her she will give everything to bá ti dé inú street yẹn báyìí ṣọ́ọ̀bù ọ̀hún wá ti rí tọ́kọ bk glam style on this colors ring okay. so sọ pé gbogbo nǹkan tí mo order tí mo bá ń sẹ́yìn kọ́ gbé fún ẹ and if you want anything just pick it I'll pay don't worry sọ pé mo ní kó gbé àwọn bag tí mo ti order fún yẹn already kó gbé fún ẹ ṣètìgbọ́ má pẹ́ and tó bá tún ń bọ̀ bá mi à ní ọ̀dọ̀ ọ̀nkú tí mo máa ń ra jewelry lọ́wọ́ wọn yẹn bracelet mi kan bá jẹ mo mú fún wọn kọ́ bá mi refix ẹ̀ just uh-huh. má pẹ́ ṣùgbọ́n all right kò take care má pẹ́ o ṣùgbọ́n lọ lámìlámì ò tún padà wọ́n kí ẹ ti dàrú. hello pepper ẹ wọ mo ti rán olórí burúkú mi ẹja adẹnulẹ ẹ ṣáà bá make sure pé ẹ bá mi track ẹ down ẹ bá mi ẹ bá mi fi picture àwọn details tí mo sent ẹ ẹ bá mi fi trace ẹ ó wọ ó wọ blue bubu navy navy bubu báyìí ó ní touch of black ó tẹ̀lé black to turban yes she's black ẹ má ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí traces wà ìjọ torí Ọlọ́run ẹ ṣe gan. àbúrò sàtà. màá tún gbà jọ ó dàbò ló ṣì ní àbí ẹ ti já wèrè ẹ kàn máa wá mọ́tò bíi wèrè nínú estate. ṣé bá ti mú gbó yín yó. èmi lè mi gbó mo dẹ̀ máa wá gbó yẹn fún ẹ èmi ni mo lè jọ mí lọ mo lè kó ló ṣì mo lè kó ló máa jọ mí lọ ẹ àbójà wèrè. bọ́ọ̀sì kò gbé mọ́tò ẹ̀ lọ́jà rẹ̀ bọ́ọ̀sì dàbí jọ gbé mọ́tò àkókò sí kúrò ibà ó dàbò já wèrè gbé mọ́tò ìkókó ní burúkú gbàdé ma kọ́ mọ́tò ní ma kọ́ mọ́tò ní gádìn ẹ ti ya wèrè ọgbẹ́ ẹni pé mọ́tò kúrò ń bí. madam max ni wọn láwọn ń béèrè yìí. lọ sínú pálọ̀ pálọ̀ ìlú wàá rí kíní jọlípọ̀ tí mo gbé bá mi wọ wọnú bedroom ẹ bá mi wọnú bedroom tètè lọ madam Eka. ká ẹ ní lẹ́tà láti post office ni Oh, oh, letter. tí mo ti expect ẹ ṣe ẹ ṣe gan mo ti expect lẹ́tà ìtìpẹ́tìpẹ́ ẹ ṣe ṣé wọ́n ok. <laughs> madam ẹ eh, eh, ṣe ma pọfisi ẹ ẹ ṣe ma mo tún ní àwọn lẹ́tà kan tí mo fẹ́ lọ drop ok ok ok eh, mo fẹ́ lọ deliver yìí ok ẹ ṣe ẹ ṣe ma ẹ ṣe ẹ ṣe ma. ọ̀rọ̀ tèmi fún ta ni mo fẹ́ Where do you want me to start from? Where? Why? Ta ló dá And the vision that I see that never that the voice I listen to that never fades, that the phenomenon that moved me ahead, yeah, the stellar that shines in my world. But <laughs> you left unannounced! kọ́kọ́ drop letter sí ojú window wa bẹ̀ nísìnyí. àjọ náà musa rí pé à ń pe nọ́mbà kí nọ́mbà kí ò lọ. ẹ dúró madam wọ́n ti mú k wọ́n ó lọ drop lẹ́tà sí. lẹ́tà eh, eh. ah, torí pé ó lọ drop lẹ́tà sí palace. bẹ́ẹ̀ni nǹkan tó lọ ṣe mu nìyẹn. wọ́n ṣe mu. Ah, lẹ́tà kò yé mi o. musa rí pé nọ́mbà kí ò lọ. látàárọ̀ àwọn oh, kí ló fẹ́ ṣe síbẹ̀ yìí lọ rẹ o. Ah, farabalẹ̀. come here now. Eh? Oh. Ah, I gan ni come South Africa. Ẹ eh, ẹ eh, eh, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ màmá mi ti pè mí ní Ghana mo ní nǹkan tí mo ní láti ṣe so I have to I have to go now. Ah, Ibo wà lọ. A fẹ́ wà lọ. A fẹ́ wà lọ. A fẹ́ wà lọ. Good day, sir. Good day, sir. Uh-uh. Officer. Eléyìí ta a lot of work. What's going on? Sorry. Because of this, sir. Ẹ mú arrest warrant wá fún ìyàwó mi. For what? Kí ni mo ṣe? Kí lẹ́lẹ́? I did not fight anyone, baby. I did not hurt anyone. anybody tell me hurt anybody, baby, baby, baby, baby, I didn't do anything. I swear to God, I didn't hurt anyone. I didn't fight anyone. I did not kill anyone. Baby, come on. Arrest <laughs> warrant lásán ni now. Chebeyan ló kọ. Mimi, I don't want to go. Yes, sir. Yes, sir. Um, officer, she would go with you as requested. Mm-hmm. Ṣùgbọ́n mo máa like ká Motomi. So. you let my drive níwájú will drive behind you okay. Uh, we insist sir she's coming with us. Listen, my friend, you asked for my wife, and I'm saying we are coming, but at least let us drive in my car. No, it's not possible. We have our vehicle outside waiting for us to pick her to the station. Exactly. I didn't do anything. I did not do anything. Officer, I did not do anything. You have the right to remain silent. because everything or anything you say here will be used against you at the court of law. Hey, hey, hey, before anything she says is used against her, can I at least come with my wife? No problem. Right. Ah, baby, I don't want to. it's okay. Mo wa pẹ̀lú ẹ, okay? Wọ́n lè ṣe anything. It's just a visa. we have no time, sir. Your Highness, Your Highness. Kò sí problem. Ah, oh. Torí ẹ̀ ló ah olórí olórí. olórí ẹrú olórí ó ṣe tẹ̀lé wọn kó lọ bèrè èké ìbídùn. olórí olórí. madame ṣé ohun ò mọ ara fún mi. nífẹ̀ẹ́ mi. wọ́n ní ẹni bá kú nìkan là ń bá jayé àdìtú tó kọjá òye ẹ̀dá òun lọ̀rọ̀ ilé ayé o bíi bí omi ṣe wọnú àgbọ̀n tàbí bíi okùn alátakò kò yẹ ọlọ́run nìkan ló sọ̀rọ̀ mi um, yìí. orí adé ẹ jọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò yé mi sà mi tí ìwé lè mọ reason tí ẹ ṣe ń sọ ọ̀rọ̀ báyìí. kò yé ìwọ máa wọrí yóò padà yé ẹ sórí èmi fúnra mi. Only big problem for so many years Timothy, mo solution at some point mo ti ẹ̀ wá lọ wípé ah, ah, àbí mi gangan fúnra mi the problem around me. but in the course of that you came from nowhere and you brought solution to my problems. O tún fún mi ní solution problem palasi O tún wá jẹ́ solution problem entire kingdom yìí ṣùwárí only a foolish person ló máa ní solution bringer bí o ti tiẹ̀ àwa fílẹ̀ kẹ́mi wọn kò kọjá wájú ẹ̀ kó máa lọ. ti yẹ. Yeah. kò tí really yé mi sá. anyway mo golden invitation láti ọ̀dọ̀ gọ́ọ̀nà àti deputy gọ́ọ̀nà wọ́n ní kí n wá pẹ̀lú ìyàwó mi àti ọmọ mi ṣùgbọ́n mi ò níyàwó ìyàwó mi ò ní. Mo wá ní nífẹ̀ẹ́ mi tó jókòó síwájú mi tó wá jẹ́ ni mo ṣe ní kí nífẹ̀ẹ́ mi olólùfẹ́ mi ẹni bí you. are the solution to my problems. mi ò dẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn I want you to be with me for the rest of my life Joe. Nifemi. will you marry me. We are orí adé ìyàwó yín tó wà ní detention nǹkan. Nifemi. mi. sir. please marry me. I love you. I love you so, so much. Ìgbà o, àkókò o, ìgbé sí ayé. Bàbá jí lówùrọ̀. Bàbá àmọ́ bẹ́ẹ̀ orí wa. Bàbá orí mi ṣọ̀nà mi lọ́nà rẹ̀ ire. má jẹ́ kán pè mí lágbà. bàbá jí ló rà. bàbá jí àmà borí wa. bàbá orí mi sọ̀nà mi níre. abẹ́ẹ̀ rí àwọn awẹ́lẹ́ wà wá bí wọ́n ṣe ṣojú rètérètè èyí tó kún ó kún fọ́fọ́ ẹni tí gbogbo ìlú wa fẹnu kò sí pé yóò di olórí ọba wa tuntun lónìí ó ní. bẹ́ sódò bẹ́ sódò kẹ̀. kábíyèsí wọn gbàgbé adé wa. ká bàbá ọlọ́kọ̀ wọn ní gbàgbé adé wa. èèwọ̀ ìpátá ni baba ńlá yín. wọ́n ní ká gbọ́ bá ti pàtó ìlànà ni. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o bọ adé ọlọ́jà lọ́wọ́. Ah, ah. èwo ni ha ha ṣe bẹ́ẹ̀ mi náà bọ̀ lọ́wọ́ àbẹ́bí kan lọ́ba tó gbá lọ́wọ́. ìwọ tó pẹ́ ní olórí ní palace ó ṣe rádaràdá káàkiri ìlú. ó ṣe wá jẹ́ èyí lè ní ẹ̀yìn lánàá bí ẹkún àkọ́kọ́ jẹ ṣé ìyẹn ló yẹ kẹ́ ẹ máa gbé lọ sí kílọ̀bù kẹ́ ẹ máa lọ dàbí. ọjọ́ ti kú mi. Mr. Man. ẹ à ń balógun. ó máa dé sá mo lè jáwọ́ fẹ́ wọlé yàn tí mo wà ní kẹlẹ́kùn. ẹwà ẹwà kọ láìsí ni get out of this place olóko. àbáyé lọ. ṣe bọ́ta báyìí ìrẹsì ti máa rí pé àmì bàbá ẹ̀sìn yàn ní àmúbá mi kékeré ń ṣẹlẹ̀ bọ́ọ̀sì náà mi ò gáyé pẹ̀lú different. yẹ bọ̀bọ̀ yẹn ó proud báyìí ó bọ́ta báyìí ó ṣe gàràgàrà díẹ̀ ló kù lọ́ba kìsì. Today is like the best day of my life. Oh my tẹ̀sí ẹ̀ǹdẹ̀ tí mo gbá yín bíbá yẹn èmi nìkan ni mo sáyìn mi sọ pé mo máa ń mẹ́mí bó ti wá ṣe ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ká mi padà sí ilé. ìgbà díẹ̀ náà ni ìgbà díẹ̀ kọ́ ìgbà díẹ̀ náà ló kù. so èmi gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ báwo ló ṣe máa ṣe rí lára mi pé mo wá ń gbélé ẹ̀tọ́ ẹ̀fẹ́ mi. so gbogbo nǹkan tẹ go through nìyẹn má jọ mí ẹ̀ kórúkọ rò mí o kórúkọ rò mí ọ̀làjọ mí ọ̀làjọ mí kórúkọ rọ̀ ọmọ kórúkọ ọ̀làjọ mí ẹ̀ kórúkọ ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ lé àládé ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ lé àládé ìjì tó ń jà olè domino àgbọn náà. Para você na enura ìṣòro léde ò bá gbọ̀kàn. bàbá mi mọ bó ṣe ń pín o orí. bàbá dúró bá dúró òun ò ṣe ẹ̀dá bàbá mi wò wá bàbá mi àṣe ìhòhùn àṣe ìhòhùn ọlọ́wọ́ gbọgbọ́ rọ́bà ni bàbá yẹn bàbá tó ní ìbíbí bàbá tó ní ìsinsin bàbá mi. ọlọ́mọ ló la ọlọ́mọ ló láyé. Hmm.